Dios ògo ni fọlọ́run lókè ọ̀run ẹ káàárọ̀ ní gbogbo ibi tẹ́ ẹ ti ń gbọ́ mi jákèjádò ayé ṣe dáadáa la jí ẹ jẹ́ kí a fọkànbalẹ̀ ọlọ́run yóò dá sí ọ̀rọ̀ náà kò ní jẹ́ kójú tì ọ́ kò ní jẹ́ kí ọ̀tá ó yọ ogun kọ̀tàndíẹ̀ kò ní ṣẹlẹ̀ sí ọ bẹ́ẹ̀ ni ogun pé ibo sì ló ní ọlọ́run lórúkọ jésù ogun yẹ ò ní borí rẹ ọlọ́run rẹ ọlọ́run mi ọlọ́run gbogbo àgbáyé yóò dá sọ̀rọ̀ náà wàá dẹ̀ ṣe rere èèyàn lọ́jọ́ bí lórúkọ Jésù kó dára fún yín kílẹ̀kùn àánú ńlá kó ṣí fún yín ilẹ̀kùn ibi ògo ńlá kó ṣí fún yín kírànlọ́wọ́ ńlá kó jáde wá fún yín kí oore ọ̀fẹ́ ńlá ká túlẹ̀ yín lórí àṣeyọrí ńlá ní ọdún tuntun yín yìí kó jẹ́ tiyín ó ti rí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Olúwa wa ìwé orin Dáfídì orin ninety one ẹsẹ̀ four la fi gbàdúrà láàárọ̀ yìí Psalm Psalm ninety one ẹsẹ̀ four bíbélì wípé yóò da ìyẹ́ rẹ̀ bò ọ́ lábẹ́ ìyẹ́ apá rẹ̀ ni ó ti rí ààbò òtítọ́ rẹ̀ ni yóò jẹ́ asà àti àpáta rẹ̀ hallelujah mo sọ fún wa lánàá pé nígbà tí ìyá àjẹ́ kan tí ń pè ní ataláyà tó fẹ́ pa gbogbo àwọn ọmọ ọba run wọ́n gbé ọmọkùnrin kan tí ń jẹ́ joasi wọ́n gbé pamọ́ sí inú ilé olúwa kò sì rí pa ibi tí mo kà láàárọ̀ ń tẹ̀síwájú wípé tó o bá fi gbogbo ayé rẹ sínú Kristi tó o bá sá wá sí ọ̀dọ̀ Ọlọ́run Bíbélì wípé Ọlọ́run yóò da ìyẹ́ rẹ̀ bò ọ́ hmm. lábẹ́ ìyẹ́ apá rẹ̀ lé o ti rí ààbò hallelujah sórí ààbò rẹ lábẹ́ Ọlọ́run ló wà tàbí kí n sọ pé ààbò rẹ o nínú Ọlọ́run ló wà dákun mo bẹ̀ ọ́ fi gbogbo ayé rẹ sínú Ọlọ́run give your life to Jesus Christ hallelujah fi ayé rẹ fún Jésù Kristi yóò bọ̀ tọ́jú ẹ̀ kò ní jẹ́ kí ọ̀tá kó gbà á ó ní gbogbo àwọn tí Olúwa kó fóun ó ní gbogbo wọn lòún pamọ́ àfọmọ́ ègbè ìwọ ò sì ń sọmọ ègbè tọrọ gba Jésù Kristi gbọ́ fi gbogbo ààbò rẹ sọ́dọ̀ Ọlọ́run ẹ wọ́n ní kó o sókọrùn wọ́n ní kó mú kinní kan irọ́ ni irọ́ irọ́ irọ́ ló wà ń bẹ bẹ́ẹ̀ ni mo sọ agilintí tí wọ́n fi awọ rẹ̀ sí oògùn àìkú fún ọ tágílíntì yọ ọba kú ṣé wọ́n lè rí i fi ṣoògùn yóò dáa fún ọ ọlọ́run nìkan ni ọba tí kì í kú tí kì í sá ọlọ́run nìkan ni ààbò sá sí ọ̀dọ̀ rẹ̀ ó dá mi lójú pé ojú ò ní tì ọ́ jẹ́ ń fún ọ kí ọlọ́run kó dáàbò bò kí alágbára ọ̀run kó tì ọ́ lẹ́yìn kí ọba ògbìmọ̀ níjà kẹ́rù òbò níjà kó gbò níjà gbogbo bí wọ́n ti dojú ogun kọ lórúkọ jésù olúwa kó dojú kọ wọ́n gbogbo bí wọ́n ti gbéjà kú ọ lórúkọ Jésù àwọn ogun ọ̀run kó fìjà lọ wọ́n. mo kéde lónìí pé ibi tí wọ́n ti dẹ pàkúté lẹ̀ fún ọ kó o tó débẹ̀ pàkúté yẹ kó ré dànù gbogbo ìlàkàkà ọ̀tá lórí ayé ẹ̀ kó já sófo àwọn ọmọ rẹ kí wọ́n ṣe rere gbogbo ẹ̀yin abiyamọ tínú yín ò dùn lórí àwọn ọmọ lónìí olúwa yóò pa lẹ́rìn ayọ̀ ìtàn tó korò nínú ayé ọmọ yẹn olúwa yóò yí padà ẹ̀ẹ́dẹ̀gbẹ̀gbà ọpẹ́ bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí olúwa yóò máa bá yín lọ àtìlẹ́yìn ọlọ́run ẹ ó ojúrere ọlọ́run àti tèèyàn yóò jáde wá fún yín ìrànlọ́wọ́ tó kọjá òye ènìyàn yóò jáde wá fún ọ ní tó fẹ́ gbà yẹ ó rí gbà ó pàdé èèyàn rere o ó pàdé olóore ó pàdé aláàánú bẹ́ẹ̀ ni kò rí ẹni tí ògbédè rẹ yóò ràn ọ́ lọ́wọ́ ẹni tí èsì àwọ̀ rẹ yóò ràn ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ni yóò rí àlàáfíà ọlọ́run kó wà ní ìpínlẹ̀ yìí kí gómìnà wa ọgbọ́n àṣeyọrí olúwa kó fi fún wa àlàáfíà ọlọ́run kó wà ní nàìjíríà ààrẹ wa kó ṣàṣeyọrí kí àlàáfíà jọba ní odi jerusalemu gbogbo ibi tó ti ń gbọ́ mi kálàáfíà wà níbẹ̀ ní òpin ọjọ́ òní ó fò fáyọ̀ ó gba lẹ́tà ayọ̀ ó sì jíjú ọpẹ́ bẹ́ẹ̀ ni yóò rí ó ti rí bẹ́ẹ̀ lórúkọ Jésù Kristi Olúwa àtolùgbàlà wa àmín èmi ni tí ń tòótọ́ Jeremiah Túnjí ọmọ Òkúnlọ́lá àlàáfíà ni fún yín o. ni mo jí rí.